Ẹ kalẹ́ o, ṣe wà pa? Hmm. Ẹ jọ̀ọ́, mo nílò advice ni. Ọ̀rẹ́ mi ló gbé ọ̀rọ̀ yìí wá síwájú mi, àmọ́ ó le ju èmi lọ. Mo fi sọ pé kí n tó gbé wá bẹ́yìn tẹ́ tún ní òye ju èmi lọ. Kí lọ̀rọ̀ náà? Hm. Ọkùnrin, Ọlọ́run ni ṣàánú àwọn obìnrin lọ́wọ́ wọn. Ẹni a máa wo fóònù wò, èmi pàápàá mo against máa wo fóònù ọkọ mi wò. Chocolate sọ pé kí n máa advise yẹn kó máa wo fóònù ọkọ ẹ̀ wò àìtó wo fóònù wò ó tún dá wàhálà lẹ̀ kí ni nǹkan òun ọ̀rẹ́ mi yẹn fọ̀rọ̀ lọ̀ mí ni pẹ̀lú mi jẹ́ èmi gan inú mi ò dùn wàláhì kí dẹ̀ lọ́rọ̀ òun ó ní bíá bí oṣù mẹ́ta nílẹ̀ lọ́pọ̀ ohun tí ń gba àwọn strange kan tó yẹ pé kò ní lè receive ẹ̀ níwájú òun oníṣẹ́ but ó trust ọkọ ẹ̀ ó ní because ó depo ńlá mú nínú church so gbà tó trust ọkọ èmi náà lè sọ pé kó má trust ọkọ because èmi náà <laughs> ṣé kí n sọ pé èmi náà trust ọkọ èmi náà ní báyìí kò tiẹ̀ trust ẹ̀ so ó wà ó pé so uh, last born wọn ó wá mú fóònù ọkọ wọlé ní ẹ̀ ní ohun wọlé wà bá òun dẹ̀ ń kaṣọ lọ́wọ́ nínú yàrá ń tiẹ̀ so ọmọ yẹn wá sọ pé kó bóun change sí cartoon lórí fóònù bàbẹ́ ibẹ̀ ibi tó ti ń ṣe lọ́wọ́ ibẹ̀ ni message ti wọlé Message yẹn wá lọ wípé hello my dear have you take your drugs don't forget to take it okay ìyàwó àwọn pé number one who is calling my husband my dear àmọ́ ó tún wò pé drug kò sí ọkọ tó ṣe ọkọ òun ibẹ̀ ló ti lọ wo message ọkọ ọkọ ti fi password sí fún rẹ̀ ó wá gbogbo nǹkan tó lè fi hàn lọ́ọ̀gẹ̀ but alhamdulillah ó lo lásbọn orúkọ lásbọn wọn ó fi ṣe ìyẹn ṣe ibẹ̀ ló ti wá lọ wo chat wọn àti lédi ní whatsapp ọmọ nígbà tó wò ó wá rí wípé ọkọ àti àlè àtobìnrin yẹn wọ́n wá hiv positive ọkọ wá hiv positive kò dẹ̀ jẹ́ kí ìyàwó inú ilé ẹ̀ mọ̀ wípé wọ́n wá hiv positive so chatting wọn mo á bí pé ìgbà wo náà ti ń chat yìí ó ló ti pẹ́ mo ní okay before anything kó lọ ṣe test ó ní àwọn ṣèjọ súnmọ́ra àwọn ká níbi irú àná nísìn ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́ni àṣírí tú lẹ́ni kí wàá ní kí òun ṣe mo ní kó àti ètò sọ anything lọ ṣe test lọ sí lab nígbà tí ọ̀rẹ́ mi máa dé lab hate ló ní òun ò ní hiv hate ló ní because kò tètè kò mọ̀ débi tó máa sọ pé òun fẹ́ máa lo àwọn tablet láti lè fi kẹ́ ẹ jọ kí ni kò ṣe because eléyìí ní agbára òun gbèrò àti sọ pé òkè kí ló tún kó kóun yanjú ẹ òun náà wò ti gbà pé òun á kú èyí tóun ti fi ń lògùn yẹn kóun yanjú ọkọ òun òun sọ pé no kó má ṣe bẹ́ẹ̀ torí àwọn ọmọ ẹ má sọ mọyìn dọmọ òrukàn àmọ́ kò tí ì gbà náà Ejo, i need you guys comments, please and please for Allah's sake Ejo,